ní sunday ní ìbàlẹ̀ ilé ìbàlẹ̀ ìgbẹ́ kan wá dúrà yìí. afa ààyè wà níbo lẹ lọ ń lé ilé ni. wọn kú lé mi lé ọlọmọdé yẹn tó àgbákò ẹni tí mo ti sẹ́fù ló fẹ̀rù yìí ránṣẹ́ àtijọ́ ẹ̀ta ló yìí ti fún mi ní fóònù àgbákò yìí ó ní dọ́bù síìmù ni eh. àtijọ́ ẹ̀ta òun ní fi wá fi débi síìmù kejì sí èmi ò rí o iphone rè. èyí fẹ́ pé nínú ó ṣe mo tó dùn mí jù ápù tá ti jẹ lẹ́gbẹ̀ẹ́ ló tó wá rà fún mi kò rí mángòrò rà. ó ní àpò àjẹ pé two sim náà lè máa ní ìbá. ẹ bọ níbo dá fi sim ẹlẹ́kejì sí. tó mọ̀ ṣe ni. a iṣẹ́ tí mo gbà ní ẹnjìnìá ni mí nà. ó já mi lára jẹ. ẹnjìnìá ni ló ṣe. ah ẹnjìnìá ni. ah alátúndé ìtúná tí músìmù lé torí ọlọ́run ah, ah, ìjẹ́ ìsáyìí lọ́mú wá. àkìlọ́ ah, ń ṣe eh, ní àyẹ̀wò à ń bí bẹ́ẹ̀ ni bá mú fóònù lọ sìn kíní yẹn kò lè pọ́sibú kẹ́ ẹ kàn mú fóònù lọ kémi dúnyà yìí ó ti yé yín bọ́tẹ́ bá fi fóònù kalẹ̀ fún mi bí mo bá fẹ́ mọ lọ gbé fóònù mọ̀ fà ń pa àgbà ah, àfáà yìí ń bọ̀ wá o. àkọ́sù ìyá ọ̀dí. ọlọ́lọ́mọ ni o sọ̀rọ̀ kọ́ ah, mi o ah. sọ̀rọ̀ ń sìn èmi ò ní mọ̀ pé mo ṣe nínú. bí kìí bẹ̀ẹ́ How many times would they tell you before you know that Nigeria is not for you? Ah! You be mumu. Ah, ah. Ah. ibi iná ni. what are you trying to say. ọmọ yìí dákun alàgbà tá a jọ dúró lẹ́ẹ̀kan tá a jọ sọ̀rọ̀ ní mo bèrè nítorí ọlọ́run. alàgbà kọ́ wòlíì. Jesus is Lord. Tọ́lá dé wọ́n ti jí mi fóònù. Wọ́n ti jí mi fóònù ipò ara mi ni o. Ìgbà. Àwọn àbí kí n jẹ́ lókùtà lẹ́yìn ni kò lè bá a yá. Ah. Oh my God. Ayẹlẹ ọ̀ ìbọn sí ọ̀.